Hello everyone, welcome to Tony Talks. I hope you all are doing well and so let's get right into today's video and uh, thank you for all my subscribers and if you are new here, thank you and don't forget to hit on that um, subscribe button so that you will not miss out on our future videos. Thank you and please there no derogatory comments. Thank you. Till I'll see you in my next video. Stay safe, stay blessed. I love you. Bye. òyìnbó ìlàjọ gbé bó ló ti fẹ́ lóun ti rówó ṣé ìyẹ̀wé tiẹ̀ ni tó ní fifty thousand gan ní kínní ni ẹ rí ó bẹ̀rẹ̀ sí parọ́ n tó clear sí gbogbo àwa tá à ń gbé lóyìnbó pé four four hundred five five hundred ni wọ́n mọ̀ yọ nínú owó rẹ lóṣooṣù ló mọ̀ san ó ní iṣẹ́ sùn tẹ́ bá tó ní láárí kì í ṣe social media ló tún mọ bá wọn ọmọ kéékèèké mọ tún mọ bá wọn ọmọ du péjì mọ bá wọn ọmọ du rọ́ndọ̀rọ̀ndọ̀ tó bá jẹ́ táyé rẹ̀ dáa ni ayé rẹ̀ ò dáa rárárárárá gbèsè pọ̀ lọ́rùn ẹ̀ látọ̀tún tí mo ti mọ̀ báyìí ẹ̀rí ó bá ti lo mọ́tò yẹn báyìí yóò tún gbé lọ yóò tún gbé lẹ̀ yóò tún ó bá ti ti rí pẹ́ nùkùn yóò tún gbé mi mọ́tò tí mo sẹ́ndì sọmọ mi tọmọ mi ń gùn nàìjíríà ó ní mọ́tò yìí tó lọ gbé sílẹ̀ tó fi gbé yìí tó gbé yìí mo ti sọ rí bẹ́ẹ̀sì tó fi ṣayé yẹn ni mo gbé fọmọ mi tọmọ mi fi ń gbọ́ ọmọ kiri ẹ sábọ́ọ̀dù àwa yìí pariwo ni wọlé lẹ́nu gbèsè dẹni ti wọ́ tiẹ̀ káàṣì dé láti Germany láti jù sí iṣẹ́ ẹyọ kan lónìí ọ̀tá ẹ̀ lè rí mi kí wọ́n máa brag ẹ rí ó gbé yẹn lẹ̀ ó wá gbé tuntun wọ́n á wá sí gbèsè yẹn mọ́ gbèsè yìí tó ti wà á lẹ̀ tẹ́lẹ̀ wọ́n á wá ṣe calculation rẹ̀ bóyá four four hundred ní ohun ọgbà ní bóyá five five hundred wọ́n ṣe é ṣe nílùú òyìnbó nìyẹn even Ferrari o lè gbé ní credit wọ́n ò fún ẹ tẹ́mi ẹ bá ti gbé but Esabod ti mọ̀ pé òun ní life ẹ̀rí èyí tó kù nínú ayé òun lòún ránjẹ yẹn ló ti ránfin gbèsè yẹn ló ti ránfin kúbọ jẹ́ káyé ó sinmi kò sẹ́ni tó béèrè ní tó o ní kò sẹ́ni tó béèrè ẹjọ́ lọ́wọ́ ẹ èwo lẹjọ́ èwo ló sì. tó bá yókò pánú làwọn Yorùbá sọ sáà wá fẹ́ sọ pé òun lé àwọn èèyàn léré ni àbí òun fi ọlá òfin láwọn tí ò ní òfin láwọn lójú ni àbí kíni àwọn tó ń fọlá lá lójú yẹn wọ́n ní tanstẹ́ẹ̀nì nǹkan tí wọ́n tó ń dọ̀wọ́ lójú yẹn wọ́n kàn ṣe yẹsùn àárọ̀ fún ẹni wọ́n yín mú sí ẹni tá ń béèrè ẹjọ́ lọ́wọ́ rẹ̀ à ilé òǹdí mẹ́ta ní tọ́kì báyìí o ilé òǹdí mẹ́rin o ah, oṣù mẹ́ta mẹ́ta ní mọ́ lé kágbàlagbà dẹ̀ mọ́ parọ́ kó mọ́ pa irọ́ irọ́ ojúkorojú kó mọ́ pa irọ́ ẹ̀yin tẹ́lẹ̀ tẹ́lẹ̀ torí yín ò bá tiẹ̀ pé èèyàn lọ sí nàìjíríà ó fi ọmọ ọlọ́mọ parọ́ fún gbogbo ayé àgbáyé kò tí ì yẹ ká ẹ mọ̀ pé olórí burúkú ni kì í ṣe aṣíwájú tó dáa kì í ṣe ẹni tó yẹ ká ẹ mọ̀ tẹ̀lé ó ń fi yín lò gbà ó ń fi yín lò ìgbà títí ẹni lórí facebook torí kò ní life gbogbo life ẹ orí facebook ló wà kò lọ́rẹ̀ẹ́ tó ń wá lọ ó di dọ́gbo tẹ láwọn ọ̀rẹ́ bẹ́ẹ̀ sì máa ń wára yín nàìjíríà tẹ́ ẹ̀ máa bára yín ṣe nǹkan dáadáa nǹkan kan ó di ẹ̀mélòó tẹ́ ẹ ti rí náà ti wá bẹ́ẹ̀ sábọ̀dù ṣe nǹkan dáadáa nínú ilé rẹ̀ táwọn ọ̀rẹ́ rẹ̀ wá tárugele tárugele tàbí àwọn ọ̀rẹ́ sábọ̀dúré o ọmọ rẹ̀ kan ṣe kínní ni ọmọ rẹ̀ ń lọlé ọkọ ni ọmọ rẹ̀ ń ṣe graduation ni lóyún báyìí kò ní kò ní life ìgbésí ayé tó lò tí ò pé yẹ tó ń ba ẹ rí tó jẹ́ pé òun kan kábàámọ̀ ó wá fi ń kọ́ ẹ̀yin tẹ́ tẹ́ pé ẹ̀ tó wá ń dàgbà bọ̀ lórí Facebook tó tó wá fi ń kọ́ yín ó wá ń kọ́ yín ní wáìkà ẹ̀yin náà wá rò pé ẹ wá bí gbogbo láìfù yín sórí iṣó rẹ̀ lẹ́mọ̀ sọ láàárọ̀ lọ́sàn ẹ wà ní láìfù míì ẹ ní míì tẹ̀ forí yín rò òun wá lò yín mọ́ gbà yóò wá lò yín yóò mọ̀ fi máa lò gbà yóò mọ̀ fi máa pàṣẹ táyì yóò kàn dédé kúlẹ̀ kan náà ni yóò kàn já gbogbo yín lẹ̀ yóò kàn lọ ni. lẹ́bàá tún sẹ̀bẹ̀ lẹ́bàá bẹ̀rẹ̀ sí máa rò pé bolẹ̀ tún ti fẹ́ bẹ̀rẹ̀ báyìí ah, ẹni tí ò ní làákàyè tó yín ó ń pè rẹ̀ lọ́gàá fún yín ẹ rí i pé láti ilẹ̀ lèmi ti sọ pé èmi ò lè gbórí tèmi sábẹ́ kankan nínú gbogbo yín àfẹ́yí tó bá ń ṣe dáadáa òun gan tó pera rẹ̀ fúnra ara ìyẹ́wé ló ń sọ fún mi níjọ́ tó ń sọ fún mi pé kí n ṣe sí òfin rọ̀ṣúlá o rọ̀ṣúlá ò fún mi lówó nǹkan nǹkan tí mo ní à èmi ò mọ̀ ti torí owó wá sórí Facebook ń tèmi tí màá jẹ tí màá mú gbé mi wá ó ní ẹ ṣége ìgbà yẹn tó fún mi lówó bẹ́ẹ̀ dé ìgbà náà ti dẹ ọmọ ewé báyìí ó ti dọmọ ewé àwa mẹ́ta la wà lórí kọ́ńjọ yẹn ó ti dọmọ ewé mo ní iye mi sọmọ ewé o torí mo wọ ọmọ ewé ọ̀hún ta lọ́gá mi tí wọ́n tó ń ṣe rádaràdà yẹn rádaràdà yẹn màá ma gbà mọ́ra torí pé mo ti wà lábẹ́rẹ́ tí mo dẹ̀ mọ̀ pé ìwà tó ń wí kò nọ́mà kò right màá ma bá yára mi jẹ́ torí pé mo fẹ́ please ẹ èmi fìtìjú kárùn mo sọ fún mi èmi sọmọ ewé yín o ẹ ṣáàjẹ́ kémi ra wà freelancer lèmi tó bá ti ṣe dáadáa wọ́n máa gbọ́rọ̀ dáadáa lẹ́nu mi tó bá kú díẹ̀ káàtó sí tí wà yẹn bá fẹ́ tiẹ̀ màá tún sọ̀rọ̀ fún ìyẹn omi pé mo hate ẹ̀ ẹ̀sà bọ́dọ̀ tó bá pèsè orí iṣẹ́ òyìn lásán yóò mọ fi ọ̀rọ̀ yóò mọ ti ọ̀rọ̀ sí lẹ́nu ni ntí ó fi vọ́ rẹ̀ ló fẹ́ kẹ́ ẹ mọ́ sọ níbi tẹ́ ẹ ti máa rí i pé ọgbọ́n àríkèrèkè yẹn láti kékeré ló ti wín sí ó wá ń dùn mí fún gbogbo ẹ̀yin tá à ń wò ní onílàkàyè tẹ́ ẹ̀ ń ṣe ṣó lórí Facebook tó yẹ pé ṣóòyìn kò dàbí títí ẹ̀ ṣóòyìn àárọ̀gbọ́n àárín kankan bẹ̀ ńjọ́ tó bá wá ń sorí burúkú kò wá sí kankan yín tó lè má bá sọ̀rọ̀ ẹ̀ dẹ̀ ń pè ní màmá so which means pé ẹ̀ ń ga ni ẹ̀yin gan mọ̀ pé orí burúkú ló ń ṣe mo ti ṣe ṣó kan rí tí mo ní èyí tó bá lè tọrọ ẹ sábọ̀dù tó lè tọrọ ẹ níyà nínú gbogbo ẹ̀yin ọmọ ewé yẹn pé ẹ fẹ́ fi irú ẹ sábọ̀dù yẹn fẹ́ fi ṣèyà tàbí pé ọmọ bíi ẹ sábọ̀dù ní kọ́lọ́run ṣe fún ẹ̀náwó yín ẹ ṣe àmì kò sí èyí tó lè ṣàdúrà nù wọn but òun ó mọ̀ pé ẹ̀ láìkì òun ó mọ̀ pé orí burúkú lòun ń ṣe ó mọ̀ pé agídí lòun fi ń ẹrí tòun sà ní pé kó sà mọ jí kó mọ tẹ láìsà àti kẹ́ ẹ mọ wá kó sà mọ fi pa táìmù kó mọ fi máa fi wá lèwe táìmù wọn bá tó kù tóun ó lò kó mọ wéèsì táìmù yín kó mọ ó bá jẹ ó bá jẹ thirty years ló wéèsì nínú láìfù yín ni tóun fi gbé titi ẹ nígbà tó bá lọ thirty years ẹ wàá jókòó wàá ronú sí pé bóòlù ṣe ṣe thirty years ẹ náà ó fi tẹ̀lé ìyẹwé ó fi tẹ̀lé ìyẹwé àní ẹ wo kílẹ̀ àṣìbù látọdún tẹ́lẹ̀ tí sọmọ ewé òṣì tẹ́lẹ̀ ṣe ẹ ń jẹ gbèsè mọ́ gbèsè ni àbí ṣé lójú wa náà kọ́ ló tún ti mọ́ lálẹ́ gbogbo yín ni lójú wa náà kọ́ ló ti mọ́ sọ pé kẹ́ẹ̀ fọ́kọ̀ ẹ̀yin olórí burúkú ẹ̀yin tẹ ẹ̀yin awáyé wa pòfo àbí àìmọye ìpè tó ti gbé iṣẹ́ lójú wa nígbà tó rí yín tán ni tó rí pé gbogbo ayé yín ẹ ti gbé sóhun lórí òun ni òun ni dígí yín òun lògùn yín ìyẹn ń brag báyẹn fún yẹn ti mọ̀ yín pé ó fi yín pass time ni Abuya yín abu bàbá yín eri pa yín ti baje, ẹ̀yin ti yewe mọ́ búya láya yín tí mọ́ bú bàbá yín yẹn ọmọ ọdún mélòó ni ó ń búya láya yín ti torí pé ẹ fi pa depression ẹ fi pa depression lori Facebook ẹ ń wo sí ẹ rí kò jẹ́ kẹ́ ẹ lè lanu kẹ́ ẹ jà fún ìyá àti bàbá yín gbogbo yín wá bàjẹ́ ẹ celebrate ìyá yín rí ẹ tẹ́ celebrate tó yẹ pé láti inú sàárè ló ti máa máa jẹ ìyà kó tó débi tó ń lọ pẹ̀lú aburú tó ń tí ò rí èèyàn sọ fún tó máa ń gbójú gbogbo kò lè gbá náà ojú tèmi kò lè lo gbójú fèmi irú ẹ sábọ́ọ̀dù yẹn ti ń bá mu pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ àdá ni màá fi nà nírú wọn yẹn tí n bá fẹ́ dì pẹ̀lú ẹ̀ tí n bá ní káwọn bọ́ìsì mi mu pé àyà burúkú yìí ni àyà yìí ó nídìí kéèyàn kéèyàn ríṣẹ́ẹ̀tì bírè ẹ̀ lọ́ bá mú àdá wa wọ́n á rò pé mo fẹ́ ṣá ni nígbà tó bá mú wọn wọ́n ti mú àdá dé bóyá ẹ̀fà ọwọ́ rẹ̀ tẹ̀tẹ̀ kẹfà pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ àdá wọ́n fi máa ń narú wọn wọ́n fi máa ń reset brain wọn tọ́wọ́ mi bá tẹ́ sábọ́ọ̀dù lẹ́nu wọ́n bá ní dí pẹ̀lú ẹ̀ pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ àdá ni màá fi nà á nígbà tí màá bá fi nà ní bíi fifty brain ẹ̀ á pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ àdá náà fi máa ń narú wọn òdì àdá ẹ̀ níṣà pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ àdá ni ẹni tó rí ẹ̀ bá ti tó ti ẹ̀ rí torí lójú ara rẹ̀ báyẹn kò bóyá kò mọ nǹkan tí ń ṣe ni o bóyá ó mọ̀ mọ̀ mọ̀ ó mọ̀ pé wèrè lòun tó kàn ń mọ̀ mọ̀ ló talẹ̀ rí tó wùwà bó ṣe máa ń wùwà yẹn lórí íńtánẹ́ẹ̀tì látọ̀dọ̀ ẹ̀yin náà jókòó ẹ̀ tí wòye wé ní ṣe ti lọ síbi five six years kí ni nǹkan tẹ̀ àṣẹ́wò ìwé ìgbélú dà ṣe ti gbà ṣe ti gbà ìwé ìgbélú ṣe ti gbà iye ìwé ti wà online náà lẹ́ lé káàkiri olórí burúkú yẹn ẹ̀ lè jókòó kẹ́ ẹ ronú bẹ́ẹ̀ ṣe gbà ìwé ìgbélú bẹ́ẹ̀ ṣe gbà ìwé ìgbélú tẹ́yìn náà tẹ́ẹ̀dẹ́ni tí ń lọ́kọ́lé Nàìjíríà ẹ̀ wá ń kówó yín ẹ wá kó ránṣẹ́ sí ẹni tí wèrè introduce sí pé ká bàbá fi invest níjọ́ tó wo yí tó bá sinra tó sinra kí lẹ fẹ́ mú sixty thousand ibi tẹ́ ti máa mọ̀ pé ó gọ̀ fúláwà náà fi gba sixty thousand lọ́wọ́ olórí burúkú tí ń pèrè lọ́gàá fẹ́yìn ogunlọ́gọ̀ èèyàn tẹ́ẹ̀tẹ̀lé ẹ ọmọ kéékèèké bá ṣe stage ẹ̀ ní turkey tán gba owó lọ́wọ́ ẹ̀ sixty thousand àbẹ́yìn náà kọ́lẹ́ tó dáwó yẹn tẹ́ tó rọ́ gbèsè yẹn san sósọ ní gbangba ìmọ̀ tún bragi ní òun ló san sixty thousand òun bẹ́ẹ̀ ilẹ̀ dẹ̀dá fún ẹ yọ lórí burúkú kalẹ̀ ẹ ní àwọn àgbàlagbà tó ní làákàyè nínú fámìlì yín kán pè yín kán sọ ọ̀rọ̀ sí ní ọpọlọ kẹ́ ẹ mọ̀ tẹ́ ẹ ṣe èyí rẹ̀ jìnnà yẹn náà òun náà jáde kí lè mọ̀ pọ́ mi ewé ni òun náà wà ń kọ́ mi mú un pé ọmọ yìí ò ní mọ̀ pa yìí ò ti bàjẹ́ báyìí o mo sọ fún un kó láàánú ọmọ kan ṣoṣo tó bí yẹn ló ń ṣe mí jù torí èpè tó ń gbà káàkiri lórí atẹ́gùn orí ẹsà bọ́ọ̀dù tó gbà torí gbà tí màá kọ́kọ́ rí tán kọ́kọ́ máa gbé ọmọ rẹ̀ jìnnà yẹn ṣépè àwọn àbíkẹ́ ni ó lọ kọ̀kọ́ kó kankan sáwọn ọmọ ayé gbà yẹn orí Facebook dẹ̀ hot ó lọ sọ̀rọ̀ burúkú kan ó lọ against àbíkẹ́ níbì kan gbà yẹn dẹ̀ ní tó bá ti lo comment tí ò da kan báyìí wọ́n máa copy photo ẹni àbíkẹ́ tiẹ̀ gẹ́ẹ̀tì ẹ̀ pé àgẹ́ẹ̀ tó ń pè rẹ̀ jìnnà yóò bù ẹ̀rí wọ́n kó fọ́tò ẹ̀ ọmọ rẹ̀ ẹyọ kan ṣoṣo ogun náà kan ṣoṣo tó tẹ bá rí èpè ojú mi ò gbá má mo pe ọ̀rẹ́ rẹ ni pé ah tó bá rí bá ṣe ṣe pèlè ọmọ rẹ̀ jìnnà ah sórí rẹ̀ burú ni kí ló ń wá ọmọ ẹ̀rí irú àwọn tó bá ti ní ògùn náà kan ṣoṣo lọ́wọ́ tó tún wá ń rẹ́ńdà ẹ̀ fún èpè tí wọ́n ń ṣépè fún torí pé ó ń sọ̀pọ́tì ìyá kan yẹn láì sọ fún yóò yẹ kẹ́ ti mọ̀ wípé kì í ṣe abiyamọ dáadáa olórí burúkú abiyamọ ni èèyàn rádáadáa ni. wọ́n sì bẹ̀rẹ̀ sí gbé ọmọ rẹ̀ sí pè lórí Facebook torí ẹ sábọ́ọ̀dù nìyẹn ó lọ kọ́mẹ́ǹtì kan tí ò dá sí àbíkẹ́ báwọn ọmọ ayé mú báyìí àbíkẹ́ gan fúnra rẹ̀ gan ó níye ìpè tábíkẹ́ gan fún un èmi ò tiẹ̀ mọ̀ mo kàn rí ah, onífọ́tò rẹ̀ jìnnà rè tó ti gbilẹ̀ nínú ẹgbẹ́ ewé tó dé gbogbo yẹn ni ọmọ yẹn tí ì sọ̀rọ̀ nígbà tá a wà ń jẹ́ nì ó dé London báyìí lọ́wọ́ ẹgbẹ́ orí burúkú ni ó rò pé dáadáa ló ń ṣe ẹ rí gbogbo ẹ̀yin tẹ́ lọ́jọ́ yẹn ẹ sábọ̀dù yẹn ẹ rí tó bá kù díẹ̀ báyìí kẹ́ ẹ máa jẹun báyìí <laughs> ó ní gbogbo ẹ̀san aburú gbogbo ìpìtẹ́ gbà yẹn mo ní gbogbo aburú tó máa ṣe gbogbo ẹ̀yàn ọmọ fúráka gbogbo ẹ̀ lọ́lọ́run ti fi hàn mí tó máa ṣe ìkọ̀ọ̀kan yín gbogbo ẹ̀ ni mo ti rí bọ̀bí ìní sọ fún yín ṣùgbọ́n màá rán nígbà títí dọ́kásì dé báyìí ṣé mi ò máa rán létí lé ní báyìí kó má lọ máa rò pé bóyá àwọn kan hate òun àbí kan hate òun o eh, straight from the heart hate òun o àwọn kan àwọn lẹ́gbàá kan tá ń ṣe tó fó wọn hate òun ni o kéde kan ni o ẹ rí i pé nígbà tí ti dọ́kásì dé mo rán létí nírọ̀lẹ́ báyìí nínú ṣóò tí mò ń ṣe báyìí ọlọ́run ló dẹ̀ gbẹnu mi sọ̀rọ̀ kí ran létí pé má fi bínú gbogbo tó bá rí má fi sosùn kó fi para ni àdúrà ni kó máa gbà ìwọ náà jókòó kó wọ ẹ̀yìn wò tẹ́yìn náà ṣe ń gbà tẹ́yìn náà wá gbára tẹ́yìn wá gbára tẹ́yìn mọ̀ pórí adé lórí yín ẹ̀ mọ̀ pórí oyè lórí yín ẹ̀ mọ̀ pé èyí mẹ́sàn kan lẹ́yìn náà èyí oge lẹ́yìn náà tẹ́yìn mọ̀ tẹ́yìn struggle tẹ́yìn ráwọn tó ń ṣe ẹ̀yìn náà jókòó kẹ́ wo ogun tẹ́yìn náà gbé tàwọn tí wọ́n dé ń gbà yẹn simple arithmetic ni nítorí bá ṣe sí yàn náà máa ṣe sí ẹ ẹ wá wò ẹ sábọ̀dọ̀ náà ní gbogbo yín lẹ̀ wá ń ṣe rẹ́dẹ̀rẹ́dẹ́ ó báyé yín jẹ́ ni kò ní kankan ó dìjọ́ tó ikú ló máa ń tú àṣírí èèyàn ó dìjọ́ tó bá kú kẹ́ tó mọ̀ pé kò ní kò ní kankan àwọn onímọ́tò ń bọ̀ wá gbé mọ́tò wọn ìjọ́ kejì náà máa wá gbé àfi táwọn ọmọ yẹn tán bá ní stable income tó ń fún wọn lówó pé àwọn máa máa continue gbèsè màmá àwọn gbogbo ẹni tẹ́ rí tó bá ti fẹnu dá wáyà onígbà oníyàwó oṣègbà olórin kan tí Saheed Òṣùpá kọ fúnru wọn nígbà kan báyìí wọ́n fẹnu àwọn ìralé sítòsí ọ̀nà tó jìnnà máa ń ra ẹnu wọ́n máa ń fẹnu ra lé káàkiri tiwọn ni mo ti gbọ́ orí ẹlẹ́nu Saheed ó ti lọ síbi ten years tó ti fi irú wọn ṣe wá sí kó tó wá di pé mo wá pàdé ẹ sábọ́ọ̀dù tí mo wá rí pé ah, ara wọn tí Saheed Òṣùpá ṣe wá sí fúngbà yẹn ni olórúkọ kan tó fún wọn gbà yẹn ah, àwọn bùrọ̀dá àwọn ìralé sítòsí àmọ́tò wẹ gan-an ayẹ́rí ó mọ̀ pé gbèsè ni wọn ò gbọ́dọ̀ kọlù nǹkan kan ò gbọ́dọ̀ ṣe ó ní first tí mo kọ́kọ́ rí tó jẹ gbèsè tó ní kẹ́kẹ́ tó máa congratulate òun ebi gbà tájà la gbọ́ nàṣírí tú láṣẹ mọ̀ pé ìyá àbàdàn ní raṣọ gidi sí ẹ sábọ̀dù lọ́rùn lẹ́ẹ̀tì pera ẹ̀ lọ́gàá fún ènìyàn gbogbo aṣọ tó fi ṣe bẹ́ẹ̀dì tó fi ṣe tí wọ́n pín pọ́tò rẹ̀ àṣẹ ìyá ló rà sí lọ́rùn gbà yẹn ẹ̀tọ́ ẹ pé babiala ni oníbàárà ni níbi táyé rẹ̀ tẹ̀ tí wá bàjẹ́ ó gbowó lọ́wọ́ rùsùlà nígbà tó bú obìnrin yẹn tó bú obìnrin yẹn lórúkọ jẹ́ aṣọ ti gbowó àfìgbà tá sì rí túpó gba three thousand wọ́n tó fún góòlù wọ́n fún gbogbo ẹ̀ ẹ̀ rí irú láìfù wo nìyẹn mi ò tọrọ irú ìgbésí ayé báyẹn sẹ́ẹ̀rí sẹ́ẹ̀ ẹni tẹ́yìn fi ṣe mẹ́ńtọ́ nìyẹn tẹ́ẹ̀rí yẹn báyìí sọ̀rọ̀ sọ́jí ọlọ́wọ́ gbọgbọ́rọ́ sọ́sọ́sọ́sọ́sọ́ ẹ̀ kọ̀rọ̀ sọ́jí kún ẹ̀ mọ̀ kí sọ́jí rí ẹ sábọ̀dù tán ni ẹ̀ rí tó lóhùn lè bá ṣe pọ̀ mọ́ láyéláyé ó rí bí mo ṣe rí ẹ sábọ̀dù tán ni sọ́jí náà rí tán abẹ́rù pé gbogbo ọ̀rọ̀ sọ́jí ọ̀rọ̀ mi sọ fún pé ìránṣẹ́ olúwa ni sọ́jí ni tèmi fraka ló fẹ́ da mentality ẹ̀rú ọpẹ́lọpẹ́ ẹ̀wọ̀n tó lọ yẹn lórí sẹ́ẹ̀tì brain ẹ̀ gbogbo ẹ̀yin tó pàdé ní fraka yóò máa regret ni pé kí lòun wá lọ sáàrin wọn náà báwo ló ṣe mọ àwọn people náà irú ẹ sábọ̀dọ̀ yóò máa regret ni báwo ló ṣe mọ náà nígbà tí brain ẹ ṣẹ́tù ẹ ń gbọ́ gbogbo àwọn ọ̀rọ̀ tí sọ́jí máa ń sọ tí ìbáyé pó mú kà fraka yẹn dẹ̀ ló fẹ́ sọ́ dì kà gbogbo ẹ̀ mo dẹ̀ ṣe wá sí fúngbà yẹn bí four years tí mo ń pariwo fún pé sọ́jí ò ṣe ká o má jẹ́ kí ẹgbẹ́ burúkú tó má jẹ́ lọ gbé báíbù ẹ o ò ṣe ara àwọn people yìí o torí gbà tí mo ti gbọ́rọ̀ tó ń jáde lẹ́nu ẹ̀ mo ti rí bó ṣe ń fi làákàyè gbọ́rọ̀ kalẹ̀ bó ṣe ń ṣe mo ti rí pé àbọ̀ ah, yìí condition ló sọ di bọ́ yìí kì í ṣe ìránṣẹ́ elédùnmarè ni ó rí Ẹsábọ́ọ̀dù tán ni still nǹkan ó pariwo ó sọ ọdún èèyàn tó jẹ́ fún yín ẹ lè bá rìn kẹ́ẹ̀ṣẹ́ oríire ayé yín máa máa bàjẹ́ lẹ́yọ̀ kọ̀ọ̀kan ni ẹ wo gbogbo àwọn tí wọ́n tẹ̀lé kò sí èyí táyé rẹ wọn dáa mo wo gẹ́ẹ̀ rẹ Regina Joseph yẹn náà ayé rẹ ò kúrò lójú kan mo ṣe wò náà ó tẹ̀ tó ti ó ti lọ lo kírímù ó ti wá ṣe àgbà ó mọ̀ tó ti fà toró ọ́gìlì tẹ́lẹ̀ but ayé wọn òun kúrò lójú kan kò mú yes yes yes àgbà tó bá lómi nínú ìpariwo ẹ sábọ̀dù ó lè bọ́ ọmọ kékeré máa takù pé ó yá gbé àṣìmẹ́ǹtì ẹ jáde ọmọ kékeré ló ń bá sọ̀rọ̀ yẹn o bí ẹgbẹ́ ọmọ rẹ̀ gbé àṣìmẹ́ǹtì ẹ jáde lórí kinní ó yá já wò ó àkáǹtì ẹ̀ dà ìwé ilé rẹ̀ dà láwọn ọ̀rọ̀ pé mo wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ni kí n san ní pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ àdá ní níbi níbi èèyàn ọ̀run báyìí irú wọn èèyàn san pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ ni pé ìyá gbogbo àwọn ọ̀rọ̀ rán dandan tẹ́ ẹ sọ ìwọ̀n gbogbo rán dandan kí n tì í ẹ bá ni èwo ní kẹ́ máa fi máa lé àwọn èèyàn léré kẹ́ máa sọsọ kú sọ ẹ ni fi yọ àwọn fake life náà ń pe irú ẹ̀ pọ̀ bẹ́ẹ̀ ẹ rí káwọn góòlù ayé àtijọ́ ẹ mà kojú rẹ̀ dúdú àwọn pàǹdà ayé àtijọ́ irú àwọn góòlù àwọn màmá mi lọ́yẹ́ pé tí bá fẹ́ lọ wo fíìmù ní Rasco Cinema n bá ti ra mú òka kan báyìí irú àwọn òka àwọn séèdì àwọn kúpà ayé ìjọ o <laughs> tẹ́lẹ̀ kí màmí kó sínú agolo báyìí ó pọ̀ ní tí n bá fẹ́ lọ wo fíìmù báyìí kọ̀ọ̀kan mo máa mú n bá ti mú dọ́dọ̀ Awúsá sábó báyìí tí n bá ti gba sixty naira gbogbo gba seventy naira mo lọ rasco mo lọ wo fíìmù tèmi nìyẹn mo lè ná fún mi àwọn góòlù yẹn ló sì kó pamọ́ ló dárúkọ tá a ti lò tá a ti lò sẹ́yìn láyé láyé nígbà tá a wọ dàkófà tá a lọ́ máa ránṣọ lọ́dọ̀ dàkófà lébùté mẹ́ta gbà mo rántí àti sọlá ọ̀rẹ́ mi tá a ti lò sẹ́yìn tó yẹ pé àti ẹ̀gbúrò ẹnu ewé mo tún ti gbọ́ mo ní àbí wèrè ta ló ń ìmúra ẹ̀ lásán ó lọ nàìjíríà ó fẹ́ kíké wa ó ló ń bá ké wa mú nǹkan bọ̀ kò jọ bí okùn gbanú báyìí ló ló ń bá ké wa mú bọ̀ gbogbo àdúgbò èrè nìyá èdè ìlú yẹn ló wá ń pe rẹ̀ lọ́gàá fún mi ẹ̀tọ́ yẹ pé kò sí òdodo kò sí òdodo kankan lẹ́nu ẹ̀ òun ló ta rọ́bà dọ́kásì mi ò bẹ́ẹ̀ jà mo pè é sákèsì mi gbogbo àwọn tó ń dìde sí ẹ lórí Facebook nǹkan kan má bẹ́ẹ̀ nìkan kan wọn jà mo ti sọ fún finiti jẹta nígbà tí finiti pè mí àjọ sọ̀rọ̀ ẹ má jẹ́ dọ́kásì bẹ́ẹ̀ nìkan kan jà èmi ní oyé mo mọ tútù dọ́kásì ti pa ó lè má rí èèyàn sọ fún ràn létí mo ràn létí èmi náà mọ tútù ti pa gbogbo tó bá rí lógun kógun má borí rẹ̀ ni kó mọ sí ládùá kó má fi soṣù kó má fi para ni sùúrù lèyàn fi má borí ogun o orógun ó má dìde ẹ̀rí ìyá jẹ ìyá àbèjì tó yẹ òtí tán ìyá àbèjì tó dìde ẹ̀wọ̀n mi tá tó dà ìfá àti ẹ̀ lọ olólo o ó fi sẹ́só ni o ó fi ni o ó fi ṣàwo ni o ó fi ṣe kòkó bàbá sáso ni o tó dà yẹ pé bó bá jó náà ni ọwọ́ tiẹ̀ náà ti ti kú dà ẹ̀rí òun náà tó náà wà nínú kíní òun náà rò bẹ́ẹ̀ but èmi ro gbogbo orú nǹkan yẹn tèmi ọlọ́run kọ́ pé àsìkò tí ìyá àbèjì ó kú ló kú yẹn ẹ má gbẹ̀ṣẹ̀ ẹ má fẹnu sọ̀sọ́kùsọ tí ò sojú yín ẹ má ti torí pé ẹ̀ ń jà kẹ́ ẹ bá yára yín jẹ́ ẹ sì lè padà wá wúlò fúnra yín lọ́jọ́ iwájú gbogbo ẹ̀ mo máa ń pariwo níbi four five years fún gbogbo yín tẹ́ ẹ bá ń jà ẹ má sẹ́nu kù ẹ má sẹ́nu kù ẹ má sẹ́nu kù ẹ lè padà wá wúlò fúnra yín ẹ má jàjà bí ẹ má gbẹ́ kòtò ọ̀tájì ẹ rí ni wọ́n wá wo gbogbo géèmù tẹ́ ń play fúnra yín nínú fúráka yẹn lẹ́nu ọjọ́ mẹ́ta yìí bí ọ̀rọ̀ ẹ̀wọ̀n ẹ̀wọ̀n ẹ̀wọ̀n orí burúkú ẹ̀wọ̀n náà wọ́n ń plan fúnra wọn mo wá wo pé ah ọlọ́run ọlọ́run ló mọ̀ ní mọ̀mọ̀ kọ́ ara bọ̀ àárín àwọn pípù yìí o àsìkò gbà tí iná wọn wá bẹ̀rẹ̀ sí tàn tó gbó wa dé ẹ wò náà wá ń gbógun tira wọn wọ́n tún parọ́ apààyàn mọ́ra wọn báyìí o àwọn àgbàlagbà inú wọn tá a ti mọ̀ láàrin wọn náà tipẹ́tipẹ́ tó yẹ kán fi làákàyè kán fi pè wọ́n sákèésì àwọn náà jáde àwọn náà ṣe sóò ní pé àdọ́kásí pààyàn ni o kò dẹ̀ sí nǹkan tó fà á dọ́kásí ti ṣe gbogbo wọn ni ntí dọ́kásí ti ṣe sí gbogbo wọn náà ló bá wọn náà ẹ̀rí kò jẹ́ ká lè sòdodo pé àmọ́ o ojú ọlọ́run ló tó ikú tó pààyà àbejì ojú ọlọ́run ló tó àmọ́ o àwọn ò sọ pé dọ́kásí lòwò ni o but àsìkò gbà tí dọ́kásí tó wá lòun ràn wọ́n lọ́wọ́ náà wà lọ kú but àwọn ò ní sọ but ọ̀rọ̀ rẹ̀ ó jọ gàtẹ́ kò jọ gàtẹ́ o ohun tó o bá fi wọ́n ṣe ìwọ náà mọ́ nínú ara rẹ o bọ̀ kì í ṣe pé ẹwà dúró bí ẹni pé ó dá yín lójú pé ó lo ó lò yá àbejì yẹn ni ó fi sẹ́só ni ó fi ṣe ẹsẹ̀ lẹ́gbà. sátìrì kí ló fa gbogbo ẹ̀ torí pé kò sífẹ̀ẹ́ láàrin wọn lọ́kàsí náà ní rẹ́kọ́dù tó dáa nínú fúráká àbíkẹ́ náà ní gbogbo wa kankan náà ni gbogbo wọn ọlọ́run nìkan ló lè sẹ́tù àárín wọn ló lè fìfẹ́ sí gbogbo wọn láàrin padà ló lè jẹ́ kí wọ́n dárí jẹra wọn gbogbo wọn náà ṣàbùrú síra wọn but ṣebí títí wọn là ń sọ yìí àṣọ ti yẹ sábọ̀dù but èwo ni ti àdàgbàjẹ́ra ìfúnnu wọn olú ẹ mọ pẹ̀tù sí wọn lọ́kàn olú ti délé ayé tó dọ́ mẹ́ta olóòtú mọ̀ yìí pé ìwà tán ń wù yìí kò lè bá wọn débi kan ìfẹ́ fúrákà tẹ̀ ń ṣe yìí ìfẹ́ ló yẹ kẹ́ mọ fi ṣe kẹ́ rí kẹ́ mọ ṣe àìdíà kẹ́ mọ ṣe knowledge kẹ́ mọ kẹ́ mọ ṣe nǹkan ribiribi káwọn tó wà ń ta gan-an kẹ́ mọ heavy yín pé à owó àwọn ọmọ fúrákà yẹn ò bá rí nǹkan tán ṣe wọ́n máa ń help ara wọn gan ni o à à ò bá rí wọ́n máa ń help ara wọn ìkànnì wọn tẹ̀ ṣe wedding láìpẹ́ tó bá rí àwọn tíìmù ò bá rí nǹkan dánwò ò bá rí nǹkan tán wọn nítorí kẹ́ mọ ṣe nìyẹn kẹ́ mọ́ mọ́ bára yín jà nǹkan tẹ́mi rò pé ẹ bá máa ṣe nígbà yẹn tí mo fi fara nu gbogbo yín nìyẹn pé à tí bá ń pírísì pírísì fún yín tí bá ń pírísì pírísì fún yín tí òye ayé tẹ bá fìfẹ́ n bá ní nǹkan ṣe n bá ẹrí n bá pẹ̀yìn tẹ̀ wá ń bí mo pẹ̀yìn tẹ̀ wá ń bí tí n bá fẹ́ rìn mo rìn síbì ẹrí mo bá rí pàdé mo rìn síbì pé màá lè firi láàrin yín ẹrí àwọn ọmọ fúráka bó bá bá àwọn ọmọ bó bá lọ́ọ̀rẹ́ kan nínú àwọn ọmọ ayé nìsín àwọn ọmọ ewé wọ́n ti gbà wípé ìwé sara wọn ẹ̀yin lẹ́ bára yín jà mo dẹ̀ lè lọ́rẹ̀ẹ́ nínú anything ní tèmi èwo ní tèmi tẹ́ tó wá mú mọ́ wá wá mú tiẹ̀ mọ́ ẹ rí wọ́n bá ti ń bẹ́ nìkan jà báyìí wọn ò fẹ́ kó bá sọ̀rẹ́ wọn ò fẹ́ kó bá sọ̀rọ̀ ẹ rí wọ́n máa bá yẹ ni ẹ jẹ́ wọ́n fẹ́ kẹjọ mọ́ báyé rẹ̀ jẹ́ ni tó bá tiẹ̀ jẹ́ nìyẹn ló jàre gan wọ́n fẹ́ kẹjọ mọ́ báyé ẹ̀ jẹ́ kẹjọ mọ́ sàbúrú sí ni gbogbo àwọn nǹkan rán dáradára tèmi inú fúráká àwọn tí mo fi wò pé ah, ẹgbẹ́ ìlọsíwájú kọlẹ̀ gbé wọ́n ń báyé ara wọn jẹ́ ni ẹ wo wọ́n fẹ́ báyé dọ́kásì jẹ́ báyìí ọlọ́run ni ò báyé ọmọ yẹn jẹ́ òun náà dẹ̀ ni ẹ rí ẹ pé gbogbo jẹ́yẹn ló náà ló yẹ gbogbo géèmù yẹn yẹ òun gan ògbà gúdúgúdú ni òun gan òtúra lẹ̀ bọ̀ kì í ṣe ìjà ló yẹ kó mọ báwọn ẹnímì rẹ̀ mọ jà ní ìsìnjú pé kó fi sùúrù kó fi kó fi kọ́ńkà gbogbo wọn kí n ò yé anybody kó wá padà wá yé wọn àtòun náà kó náà realize pé n tó ṣe sẹ́yìn ló ń gbà kì í ṣe pé nìkan ayé ti òun torí àwọn àgbàlagbà ní wọn tán gbógun ti yẹn àwọn tabawo gbogbo gbogbo ẹni dọ̀kásì ti bá jà gbogbo wọn ló ti bójú wọn jẹ́ ló ti ṣe so a lè ní bóyá hatred yẹn ló sì má wọn náà táwọn náà tó fi ń àbí lisi gan dúró kátiẹ̀ wá sọ pé lisi tiẹ̀ wá dúró títí ẹ̀ ẹ mọ̀ pé lisi ti rí weapon tiẹ̀ nìyẹn lisi lè mọ̀ pé dọ̀kásì ò lò but tọwọ́ lisi ti tẹ weapon yẹn ah yóò máa ná dọ̀kásì lọ ni ó lè máa fáyà lórí platform ẹ pé irọ́ o ò nígbà o wá ṣàlàyé bó ṣe ìyá àbèjì bóyá ọ̀rọ̀ ìyá àbèjì ṣe jẹ́ o ìkànkàn o wá ṣàlàyé o ẹ̀rí tó yẹ pé gbogbo èèyàn mọ̀ pé wẹ́pọ̀ ní Lizzy ń fi ìyá àbèjì ṣe fún kínní bọ̀ kí wá sí ẹ̀yìn tẹ́tí jọjọ wà kí Lizzy tó dé tẹ́tí jọjọ ẹ̀rí kátẹ̀ wá ní Lizzy nìkan ló bá jọ káṣí fàdí ìsinmi ẹ̀rí àwọn àpè tó bá yá tí Lizzy bá dandan tó bá bá fàáfàá lise àjòkò arụnụ rẹ̀ pé òsàjẹ́ ah, fi wọ́n olosi olùsí ẹ̀ kọlọ́sà dáríjò ó kú lè kó ló lò báyẹn kó yẹ pé yẹn kà kúkú tiẹ̀ ni ẹ̀rí gbogbo jàtí ní sì mọ́ ló o láìkì o láìkì òun náà ti kọ́kọ́ wẹ̀ sí lọwọ lórí Facebook tẹ́ ẹ̀ so òun náà náà àwọn ẹnìmí náà dọ́kàsì ni òní sọpọ́ òtún jáde òtún fẹ́ mọ sẹ́kẹ́ èbú òtún fẹ́ mọ rárá sùúrù ló kù ti mọ̀ pé o ti hápù o ti hápù nìyẹn yẹn sùúrù ni gbogbo ara àwọn nǹkan ẹ ṣe nígbà tí wàhálà sí báyìí kò ẹ ló ń dìde sí gbogbo gbogbo ẹni tí gbogbo wàhálà yìí tó bá wà ń dìde sí ẹ jókòó ma kọkọ tó máa kọ́kọ́ múyàn lọta pé àwọn kan wọ́n hẹ́ẹ̀tì yín ni wọ́n hẹ́ẹ̀vì yín ni wọ́n hẹ́ẹ̀vì oyè yẹn ni wọ́n oyè tó jẹ́ ọ̀dùnmáwánú nǹkan kan ni náṣẹ́ gbógun tẹ̀ ìwọ náà kó jẹ tiwọn irú ìgbésẹ̀ wo nìwọ náà gbé so jókòó kó ro má sọ pé ẹnìkan hẹ́ẹ́fì oyè ni ẹnìkan ṣe kíní ni ìwọ náà pé ni náà gbé irú wo ni náà wú táwọn aṣíwájú náà ṣe gbà yẹn so definitely ó yẹ kó ti tó o ṣe ní àbọ̀wá báyẹn lódìde yẹn kọ́lọ̀ wọn á jẹ́ kí ogun kó má borí kó má borí yín ni àdúrà tó máa gbà sùúrù wisdom tí wàá fi paná ogun yẹn tó yẹ pé ìgbé arígbé ìgbé arígbé kì í ṣe pé ẹ wàá sọ di ranto ẹ wàá máa jà ẹ máa competition síra yín inú fúráka yín náà mo ti rí kẹ́ ẹ máa gbaṣẹ́ lọ́wọ́ ara yín kẹ́ ẹ máa competition máa bá yí ara yín jẹ́ ní ní ní embassy máa kọ orúkọ sílé lọ sílé alágbára ilé agbára ọlọ́run mọ̀ iye ẹ rí máa gbàṣẹ lọ́wọ́ nínú lọ́wọ́ ẹ̀yin ọmọ tí mo pàdé lórí afẹ́fẹ́ náà nìyẹn ẹ̀rí gbogbo aburú tẹ́lú kálukú yìí ti wá ṣe ń kọ́ mo lè ra kò lọ́ọ̀bì kankan ó dúró de gbogbo yín àfi tó bá tètè ronú pé wàdà tó tọrọ dáríjì tó yẹ pé tàdáwò bá ń dé kò ní sọ pé ẹnìkan ló ń ṣe òun á mọ̀ pé aburú tó ń ṣe àwọn nǹkan tó ń ti ṣe sẹ́yìn kọ́lá tó dé olóńdìdè ló ń di wàhálà àmọ̀ tọrọ dáríjì ni pé kọ́lọ̀ kó mọ̀jọ́ báyìí lọ kó dáríjì òun ò mọ̀ ìgbà ìmọ̀ ni o ọ̀gẹ́ pé kẹ́ ẹ gbógun tira yín kẹ́ ẹ wá mọ̀ kẹ́ ẹ mọ̀ sí ẹ jára yín ẹ sábọ̀dọ̀ kì í ṣe sẹ́ẹ̀tì yín ẹ jẹ́ kó lọ bá wọn sẹ́ẹ̀tì sixty three rẹ̀ wọ́n jọ sí kékeré wọ́n jọ mọ̀ sí òsì kan jọ mọ̀ sí orí burúkú kókó wọn jọ lórí atẹ́gùn kan jọ mọ̀ ṣépè káàkiri ẹ̀yin ọmọ kéékèèké ẹ jára yín ẹ ní láìfù tí ń tẹ fẹ́ lò ẹ má jẹ́ kẹ́ni kankan lò yín mọ́ gbà kó wéṣì táìmù yín ẹ wo láti january báyìí sóòye ewé làwọn mi ń tẹ̀lé báyìí kò ronú nǹkan tó fẹ́ ṣe ṣé màmá ò tí ì jáde ni màmá ò tí jáde ni ló fi bẹ̀rẹ̀ january february march kò tí ì àṣìfù kankan o màmá ò tí ì jáde ni owó wo báyẹ ó ṣe bàjẹ́ lẹ́rìí bó ṣe wọ bó ṣe wọ december nìyẹn lẹ́sàbọ̀dọ̀ ó bá fi sọ pé òun tún ti ra lẹ́ẹ̀kan sí kinní o ẹ mọ̀ ẹ mọ̀ ṣe congratulation lórí irọ́ káàkiri ni ẹ̀yin gan ẹ̀ ní ẹ̀ ní ráyè tí ẹ mọ̀ pọ́lọ́ ló rán mi sí lórí afẹ́fẹ́ èmi ń sara yín àbí owó tí gbogbo yín wá lórí afẹ́fẹ́ tí ò ní jẹ́ kí n lè mọ báyìí sòdodo ọ̀rọ̀ ṣé mo báyìí owó yà ẹ rí kébù mówó kúrò torí mi mo mọṣẹ́ tí mo fẹ́ wá jẹ́ láàrin ẹ̀yin ìka tí mo bá ti mówó mọ ẹnu mi ò ní tọrọ tí mo ń sọ èyí tí mo bá gbowó lọ́wọ́ ẹ̀rí inú yín kó jáde kó wá sọ fún mi èyí tá a bá ti jọ ṣaburú rí pé kájọba ti yànjẹ́ kájọ pín owó kó jáde kó wá sọ fún mi gbogbo nǹkan tó lè disturb òdodo fáwọn ọmọ làkejì tán máa ń ṣaburú tí ò ní jẹ́ kí n lè sọ̀rọ̀ mo mú yẹn kúrò ẹ wọ́n ọdún tí mo ti wà lórí Facebook bẹ́ẹ̀ sì ń sáré owó yẹn èwo ló ti wá ra Ferrari nínú yín èwo ló ti ra Ferrari nínú yín èwo ló ti di billionaire nínú yín kó wá jẹ́ kí bẹ́ẹ̀ sì ń sáré owó láti twenty seventeen thirteen ṣe mi sixteen ni bẹ́ẹ̀ sì ń sáré owó yẹn lèmi náà sì ń sá ẹ̀rí bẹ́ẹ̀ sì wà lójú kan tí mo tún wò yín lójú kan yín náà lèmi náà máa wà ẹ̀rí owó yẹn mi ò yà jẹ́ kínní ẹ rí pé mo mú kúrò mi ò bá yẹ owó mi ò bá monetization rí o lẹ sí péjì mi ẹ ti ṣe ṣe ṣe ṣe àwòmọ́jú ni ẹ ń pínwó káàkiri ẹ ń gbowó ma wá bá wá bá manipulate irú owó ìtìjókòtadé tó ń pa lọ́wọ́lọ́wọ́ nàìjíríà yẹn èmi mi gba gbogbo ẹ tó bá ń ṣaburú ń tèmi kí n sọ fún ni kì í ṣe pé ń ṣaburú kí n wá fọwọ́ ra lórí kí n wá máa gà ẹ̀ṣẹ̀ ni ló máa dà guilty conscience tèmi ò ní jẹ́ gbádùn ẹni tó bá dẹ̀ ń ṣe dáadáa kí n gbóríyìn fún ẹni bọ́lọ̀ wọ́n ṣe fi kó èmi nílé tèmi tiwa nìyẹn òun ni àti lajúlẹ̀ pẹ̀lú orí burúkú tẹ́sábọ́ọ̀dù ń ṣe tó ń báyé àwọn èèyàn jẹ́ lójú mi ò ṣe gbà ni mo ṣe ń sọ fún àbí ẹtì arábù kankan nínú gbogbo èyí tí mo sọ látẹ̀kan òun la lárabù arábù tó ṣe fún mi tó fi lè sùn tó fi lè gó ẹ̀yin náà ẹ̀ fi ta yín gbọ́ kò lè sọ̀rọ̀ náà ọ̀rọ̀ wo ló wà lẹ́nu òpònú ẹ̀ tí ò ní làkàyè àwọn tó bá ní làkàyè lẹ́ẹ̀rí tí wọ́n sọ̀rọ̀ ó sọ̀rọ̀ wákàtí méjì mẹ́ta wọ́n sọ̀rọ̀ lọ ni ẹ ní rírọ́ ẹ ní ráràbù ẹ ní rẹ́pẹ̀ ẹ ní rẹ́nìkan ẹ ní nìkan ọ̀rọ̀ náà ń mọ̀ sọ àwọn ọlọ́gbọ́n ó dẹ̀ máa rí mú ó mọ̀ mú sọ́wọ́ sí nínú ọ̀rọ̀ tí ọlọ́gbọ́n sọ yẹn ó mọ̀ mú ó mọ̀ mú ẹ wo ẹ sábọ́dù tó bá sọ̀rọ̀ ten minutes báyìí yóò rírọ́ pa ń yóò fara bú sí yóò rí pèsè arọ́rọ̀ lọ́rọ̀ sọ arí kìnnìkan sí ẹ rí gbogbo ọ̀rọ̀ lọ́rọ̀ tó bá dẹ̀ sọ yẹn náà kì í ṣe pé máa rẹ́kọ̀ọ́ kankan ń ó parọ́ ó jalè ó ṣèké gbogbo nǹkan tí ò da ọwọ́ ẹ̀ ló wà gbogbo aburú tó ṣẹlẹ̀ lórí facebook facebook tó ní bí ten twelve thirty years ago tá a wà lórí facebook facebook tutù tó bá dé láti fi ṣẹ́ báyìí platform kìíní ìkejì tó bá wà báyìí inú ẹ̀ máa máa dùn ni torí ọ̀rọ̀ tó fẹ́ gbọ́ ọ̀rọ̀ ayọ̀ ọ̀rọ̀ ṣítí ni wàá máa gbọ́ káàkiri orí platform kó tó wá di pé lórí burúkú ẹ sábọ́ọ̀dù ó kórí burúkú ẹ̀ dé yóò tún wá bọ́ sọ twenty twelve kan ló ti sọ̀rọ̀ kí ni.